الشيطان الرجيم الحمد لله رب العالمين وصلاة الله وسلام على أشرف المرسلين نبينا محمد اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم أقول ورحمة الله سبحانه وتعالى سوى المسلمين atọrọ àlékún ìkẹ́ àti gẹ̀rẹ̀ fún ànábì sallallahu alayhi wa sallam ẹn tọrọ bàrá ti bà máa jẹ́ kẹ̀ fún gbogbo wa Allah bá ní sàlékún kí ànábì bá ní sàlékún ọlá rẹ̀ àti àwọn aráàlú àti sọ̀hábà rẹ̀ kí àwọn náà pàlámọ̀ tó kẹ̀ pẹ̀lú ànábì sallallahu alayhi wa sallam níjọ̀gbé téèyàn ò lè ṣàgbàgbà pò ń lówó kan láti fi rárá àwọn níbi ìyá ọlọ́run àbó nípò kan àbó ní agbára kan àfi kéèyàn pàdé Allah subhanahu wa ta'ala pẹ̀lú ọkàn tó mọ́kùn bí ẹbọ àtẹ̀mí àtẹ̀yìn ọlọ́mọdé àṣẹpọ̀ pàdé rẹ̀ àfi kéèyàn ọmọkùnbí ọkàn kéèyàn parí lọ́sùn àtàlá pẹ̀lú ọkàn tó mọ́kùnbí nífàkù àtẹ̀mí àtẹ̀yìn mẹ́jì àgbéwà nífàkù pàdé wà Allah subhanahu wa ta'ala gbogbo àlára wúra sẹ̀ sí Allah subhanahu wa ta'ala pé àdánwò ńlá ni kí n tẹ́dà ń sọ kó yàtọ̀ sí tó náà ń ṣe àbí tí ń ṣe kọ́mọ yàtọ̀ sí tí ń sọ Allah subhanahu wa ta'ala sọ àbí méjèèjì dákun ṣàánú wa jẹ́ àdá ní àti ní gbangba bákan náà á àmọ̀ ọ̀gá orin ni mẹ́jì òjórí ibú fẹ́ni kọ̀ọ̀kan láyé àtẹ̀lẹ̀kíámà mọ́jà àgbà bí ajé àmú mọ́jà àgbà bẹ̀dú lórí ibúwájú rí ọlọ́run ìdá ìwọ̀n afílẹ̀ tàbí wábọ́ra lọ subhanahu wa ta'ala mọ́sà àbá ní gbọ́jú bí a sí ń fẹ́ lọ ní ìjẹjọ à ń bá ọ̀rọ̀ bọ̀ lórí marahilu aljihad àwọn ibùdó tí jihad tó gbà kọjá jàmáà gbogbo ìgbàdára tí ń bá ọ̀rọ̀ yìí lọ àmọ́ra àlétí ẹ̀kẹta àkọ́kọ́ sọ tí wọ́n bá ń sọ̀rọ̀ jihad nínú ẹ̀sìn wa má bá ní yọ́ láàrin o bá bá ń sọ̀rọ̀ jihad má láti parí o ńlá fi sọ wípé n tó wù àjù nígbàtà àti dáwọ́lé mòdúì ó ní kọjá wípé 80% jẹ́ tí ọmọ gbọ́ kí wọ́n ti ẹ̀jẹ́ ta ni o wọ́n jẹ́ sẹ́s tàbá journalist wọ́n máa bọ̀ kí wọ́n tààlẹ́nire jẹ̀máà gbólóhùn jihad asọ̀túnmẹ́ ṣùgbọ́n lẹ́ni a ní jihad oore kọjá níbùdó mẹ́ta kan ìbùdó mẹ́ta náà kò kú ònú gbèsè ayé ẹnì kọ̀ọ̀kan àkọ́kọ́ ó ní aljihadu almaki jihadi maka kí ló ń dalé lórí aljihadu almaki ó dalé lórí tabligu adáwà وتبليغ القرآن والإنذار لمن أبى من الكفار النبي صلى الله عليه وسلم nígbà tọ́lọ́n gbèdé mẹ́kà ọlọ́ọ̀mọ̀ ṣe jihadi o kí n jihadi náà in tí mọ̀ ń sọ nkalẹ̀ fún ọ̀yí fásdá àbìmọ̀ àtúmọ̀r in ta pọ́ lásẹ̀ máa sọ ojú abẹ́ rẹ̀ ń kò bó ṣe rí gẹ́lẹ́ ni ó sì máa sọ wàhán rí tàbí mushrikin gbogbo ẹni tí ọba ti gba ní tẹ́mi ọlọ́run ọba fún ọ má torí pé ọgbà ńkọ wa máa dírẹ́sì nǹkan tá a fún ọ kó lè gbà lá bó ṣe rí ni kò ṣe sọ a jẹ́ wípé jihadi tó bẹ̀rẹ̀ láti inú ilé mi àtẹ̀yìn ó ní ká má compromise lórí ọlọ́run àdàbí ìwé báyìí wọ́n gbá o wọ́n ọ̀gbá o ìwọ ọmọ pẹ̀sọ bó máa ń sọ̀rọ̀ ká báwọn èèyàn pé à ọ máa báwọn èèyàn sọ̀rọ̀ ọlọ́run ọwọ́ àpẹ tíyàn bá sáré sọ báwọn wọn lè má gbọ́yé má ìwọ gan ló lè dànù àgàgà ẹ ti bá ń bọ̀dọ̀ sọ̀rọ̀ òdodo òpè méjì o bó sì rí ní kí ọmọ sọ fáwọn èèyàn níjọ́ tí wọ́n bá padà wà mọ́ pé ah ah ah àṣíṣàṣù náà ń ta ni ah, no tí iná mọ̀rọ̀ tí mo fi fi ilẹ̀ tẹ́mi ah irọ́ tí ilẹ̀ òkèlè àwọn ti gbàgbé tẹ́ bá ti sọ àní yírí ẹ̀wọ́ ẹ̀yìn lẹ́dá wà láti alọ́run nísìn àbátí àbátí gbogbo ẹ̀kọ́ láti ilẹ̀ iná nísìn oṣù kòkòsẹ́ kó kí wàá lè rí wa lórí eléyìí jamiu adita bin abbas radiyallahu ta'ala anhu hamza salam ó ké gbàjáre ó pe àwọn tí ẹ ń gbẹ̀gbọ̀n bàbá rẹ̀ ó pè wọ́n jọ ó pe àwọn ẹbí rẹ̀ ó pè wọ́n ó pe àwọn ọ̀pọ̀ ó ní èmi rẹ̀ o ìǹtẹ́ ẹ bá ń fẹ́ lọ́dọ̀ ànábì lẹ́nì ẹbí mi o tọ́ba jẹ́ ń tágbára mi ká máa fún yín ṣùgbọ́n tọ́lọ̀ ń fi rán mi ẹ̀ tí ọba ti ṣe ìyà ni ó jẹ lọ́rùn o ìsìn ní agbára àti gbẹnìkan lẹ́yìn níbi ìyá Allah subhanahu wa ta'ala anabi yuballighanillah ń sọ tọ́lọ̀ wọn bá ń fẹ́ yìí wàhálà wàá dé kí ni wàhálà náà ìfìyàjẹ ni wọ́n fìyàjẹ fìyàjẹ fìyàjẹ gbogbo ẹ̀ ń ṣe tiẹ̀ náà wọ́n fìyàjẹ Abubakar wọ́n ti nàrí tí wọn ọ̀dà ojú ẹ̀ mọ̀ yàtọ̀ sí mú Usman wọ́n ti nàrí tọ́dákú bí wọ́n ṣe ń fìyà jẹ àwọn èrè àwọn ọmọlúwàbí nù ká tó á sọ ẹrú tí ọ̀rẹ́ ni gbàálẹ̀ bẹ́ẹ̀ náà lẹ́ ń bá bẹ̀rẹ̀ jihadi nù ilé rẹ̀ wípé dádì mi ẹ má mutí mọ́ mọ́mí mi bóò ló ṣe jẹ́ pẹ́yìn lẹ́ẹ̀gì aṣojú àwọn alápò ọ̀pọ̀lọpọ̀ wa náà rí báwo tó a sì jẹ́ àlùsùn náà tí ẹ pé mọ́mí wa ni kọ́dà pálọ̀dọ̀ wa ni ẹ ń lò àwọn ògbóòjọ àwọn sọ̀jọ́ tí wọ́n rò ó jà bóò máa ṣe gbé kalẹ̀ fún wọn bọ́dà mi tá a bá wo bí ọ̀pọ̀lọpọ̀ ti wó láti bẹ̀ jihadi bí ó ti bẹ̀rẹ̀ nú maka tablig máa bà lágùn àlìlá jẹ́mọ́ ṣe mọ̀ pé káwọn kó kọ́ra wọn jọ wọ́n pẹ̀lú àwọn tablig ṣe ìpìyàn dáná lọ́dọ̀ lọ kí wọ́n wá jálá ìmọ̀kan èèyàn fẹ́ máa sọ ń pọ̀ ọlọ́run fáwọn èèyàn kò sì mọ́ lọ́run pé oyin yìí rí tó tó nú ọ̀ràn nígbà tí sádàsádà tí ń lọ wọṣọ dókítọ̀ kéde ara rẹ̀ yọ wá ní ah dókítọ̀ gẹ́gẹ́ wá ń bọ̀ mí èyí change aṣọ ni ọkùnrin náà ah, nínú ẹ̀kọ́ tọ́jú mi ẹ̀tọ́ wọ́n sọ ẹni ẹjẹ́ wọ́n tọ́jú mi ọ̀bẹ ló sì mú lọ́yìn wọ́n kún ọ́ ni wàláhì bó sì rí nìyẹn ẹni tí ó wà yé ẹni ọlọ́run bá ní ìlànà nítorí wípé wọn ó ti kóòdì rọ́lọ́ ń fín ọwá wítà ìwọ̀n kẹpẹ̀rẹ̀ alálùsúnnà wọ́n bú a ẹnu wọn tó dùn náà jí orí bẹ́ẹ̀ nígbà alùsúnnà bọ́ta wọ́n ni ayé wọ́n ní ẹ̀yìn tí wọ́n bá ṣe bá nǹkan wọ́n ni wà tí bá kọ báyìí tí bá fi gàgẹ́lẹ́gẹ́ wọ́n tìrì fọ́ọ̀sì inú gbogbo wa mọ̀ sí ṣùgbọ́n tí wọ́n ti kẹ́rì wá ayé gbà lọ́wọ́ wọn fọ́ in tí ń pèyìn sí nǹkan lójú ọ̀nà àwọn lójú àwọn èèwà ń bá wà kàpé wà sínú tí wọ́n dẹ̀yìn ẹ̀ kodò wọ́n tún fi sí ìkejì sí ìsàlẹ̀ wọ́n wá pè fún àǹtírí àwa ní tírì inú sẹ́tìrì ní kò kó àbí tírì kọ̀ àwọn ní tírì ní wọ́n ní ayé ọ̀gbà tírì mọ̀ lọ́wọ́ wa lónìí dáwà tá ń ṣe kìlò dodo ṣùgbọ́n tí wọ́n pè ń fọ́ ọ̀fáwọn èèyàn tí wọ́n sì yagi mẹ́ta àwọn èèyàn gbà àdébí wá ṣéwálà ṣéwálà lórí eléyìí bí jihadi ṣe lọ ní mẹ́kà òní ìmọ̀ pé ní tọ́jẹ́ pé òní bẹ̀rẹ̀ jàmáà mùsùlùmí tó wá gbé bọ́ọ̀bù ara tó lọ nú plane náà ó ní òun sì jà plane àwọn tí ọjọ́ pàdé bẹ́ẹ̀ wọ́n ò rí ayé láyé ọkọ̀ mọ́ ọ́ mùsùlùmí náà mẹ́mẹ́ ọ́ ṣùgbọ́n tí ń bínú rẹ̀ wípé plane ṣẹ́ Israeli ni ẹni tó ṣe ọmọ China bí ọ̀kan nú àwọn ọ̀rẹ́ wa ó lójú òun rí díẹ̀ ní Malaysia mo ní kí ló dé ó ní. China lẹ́ tọ́kọlé táwọn ń gbé India láìsí kí á ti ká rẹ̀ bẹ́ẹ̀ sì ni nígbàtà rí kan ní òjì àmọ́ pé mi ètò jùlọ tí agbára yí bá bọ́wọ́ China ẹ mọ̀ wípé ẹ̀dá rẹ̀ kéré nù wọn ṣùgbọ́n à ń bọ̀ eléyìí kí ni jihadi maka fi ṣe ọ̀pátẹ́lẹ̀kú o. na kẹrì ẹ̀wà aláyé ìpeni sọ́dọ̀ ọlọ́run bá subhanahu wa tó yẹ kọ́ bẹ̀rẹ̀ láti inú ilé mi àtẹ̀yìn ẹlẹ́àrí oní ẹ̀ ìntọ́lọ ń ni ń ni kò ríro rí in tí máa díjà ní kí wọ́n mọ́ dáná ẹlẹ́ kọ́ wá rí wọn pé ah, pé ó ti gbọ́tẹ́lẹ̀ náà sọ́lẹ̀ kan pé ní ah, sí kíṣà ìwò kọ̀rọ̀ létí kọ́ mọ́ sábà pa oúnjẹ ti ẹ̀ la jẹ̀mọ́ ọ̀pọ̀lọpọ̀ náà là ń ṣe bẹ́ẹ̀ o ọ̀pọ̀lọpọ̀ gbàkíyàwó wọn máa ṣẹlọ kọ́sà máa ṣẹ̀wọ̀n kọ́ máa ṣẹ̀wọ̀n kọ́ wa ní rí bẹ́ẹ̀ nígbà ẹ̀yàn ra kírímù fún ìyàwó rẹ̀ tó ń fi búra ṣebí ebe mi lò ń ṣe fún ọ̀rọ̀ abúlé fún ni ọmọ fi gbára ojú dánù àrẹ́bì ní káàyẹ àrẹ́bì ní òní yẹ ẹ̀ òfò mọ̀ ni ó ṣe wọ́n ni yóò ṣòfò ní àrẹ́bì ní bí bá ń lù kò ní yọ ẹ̀pẹ́ pọ̀ o bí ń fọ́n káàdún kí a náà ṣe gbogbo mi ti ń fara ojú gbogbo mi ti ń fara ojú mà ní o gbogbo mi ti ń fi irun kún rẹ̀ ẹ̀wọ̀n tó kùtà lónìí nínú rún ó ń tú fifty thousand mẹ́mẹ́ o bàbá bẹ́ẹ̀ ní tójú ẹ ní sí ìgbẹ́yìn rẹ̀ a àhọ́fẹ́ ẹ̀bó. ẹwùránù jihadi níbo ló ti bẹ̀rẹ̀ o nínú ilé níbo àbẹ̀rẹ̀ maka kí lè bẹ̀rẹ̀ ṣé gúnbẹ̀gúnbẹ̀ mùsùlùmí òde ní ẹlẹ́ẹ̀kejì aljihadu alihijiri nígbà wàlẹ́ ìwà pọ̀ tágbàdà nàbí náà sì kàntí ń ṣẹlẹ̀ ọ̀yà ń da fún ẹ pé kí wọ́n ṣe hijirọ́ hijiro ìbẹ̀rẹ̀ pẹ̀lú Uthman ibn Affan wa tìyàwó ẹ̀ àtẹ̀tí ẹkọ́kọ́ lọ sí Abasha ó ṣe sáà tí Medina náà dé ẹmọ wa lọ Medina hijiro ìwà parí sórí pé Ọlọ́run pa nàbí náà láṣẹ wípé máa lọ ṣe hijiro àwọn èèyàn wọ́n ṣe hijiro yìí ọwọ́ àlẹ́ lára àwọn èèyàn kò ṣe ní ilé ẹni tí ti ń pàṣẹ níbìkan tó nílé tó lọ́nà tó nígbà tó láwo tó wá dẹ̀ tó jẹ́ pé aṣọ tí ń bẹ lọ́rùn rẹ̀ ló mú kó lé kí wá ní tẹ́ ṣe dúkìá ẹ̀sìn ọlọ́run níbo wá ní ń lọ ń lọ bí tí ó ti ráyè sí lọ́hùn kí lọ wá aṣọ dolù sí o ń gbẹ̀sìn ẹ̀sá wọ́n wá lọ lúwo ìlú tí wọn gbé rí wọ́n lọ lúwo ìlú tí wọn bí wẹ́dà fẹ́ sí rí nígbàtí àdémọ̀dì náà akọ ọba lóyún kálukú wọn torí pé wàbáwù ń bẹ Mẹ́dínà Mẹ́dínà jẹ́ ìlú oní àjàkálẹ̀ àrùn èèyàn máa kú sí ń bẹ̀ ni Bilalu ẹkún ní gbogbo ìgbà Abakiri ẹkúrò náà àyìnbó yọrí oní ọkọ ala láìta ṣìírí halabi tánà láìláta ẹ̀mọ́ wulẹ̀ kọ́ mi kó tó ti lọ. Bilalu ń parọ́ gbogbo ìgbà pé ha ikú kọ́ yìí ọ̀dà gbogbo ìgbà tí n bá sùn lálẹ́ in tí wọ́n máa ń fi ìwẹ̀ òkú sídìrù ni kídìrù ni omi ni ẹ̀dàkùnrin sáà máa gbé tì lẹ́gbẹ̀ẹ́ o tọrọ súnmọ́kẹ́ ẹ̀wẹ̀ mi kí wọ́n tó kásò bá àdàbí wa ké àdàbí allahumma habib ilẹ̀ al-madina ọlọ́wọ́ báwo ẹ̀mí àwọn èèyàn mi kọ madina gbífẹ́ madina sí alẹ́ mi ka hubbina makkata wa ashadda bá a ṣe nífẹ̀ẹ́ makka tó lè sàṣẹ́ náà ya Makkah innaki la habbu ardi láìláì ìwọ ni ìlú tí mo nífẹ̀ẹ́ jù láyé ọmọ wa bá mi lé olóhùn jáde máa dùn kí alẹ́ àṣẹ àdúgbò ó ní kùrú jù kó jáde sójú ọ̀nà ọlọ́run ọba ìsìnbára náà jọ àdìbí náà jáde sójú ọ̀nà ọlọ́run mo ní sí ẹ̀ lé ọ lé mi tí n tó bá kí ọ̀bà yí ọ sí ọ́n lé ọ́n lé mi ṣe ẹ̀rẹ́yìn tẹ́ ń bẹ́ ń ta tẹ́ẹ̀sì léèkéwú e ẹ má fojú wo pé gbogbo ẹ̀ lọ e o gbogbo ẹ̀ lọ skúù náà kò yé o èmi mo ti wà ní kíláàsì ẹ̀ tí ó jáde rí wọ́n á ń bí ẹ pé ẹni báyìí báyìí báyìí ṣe mùsùlùmí ni ah ọmọ ìlú bọ́ báyìí ó ní mùsùlùmí ni mùsùlùmí lọ bá àwọn ah mo ní mọ̀ ń sọ̀rọ̀ mọ̀ ń ṣe kankan ah ó ní ìsáàsì ó lè máa sọ̀rọ̀ ah ẹbí sàlìmọ́ ní jẹ́ nígbà tí ń jẹ́ kọ mùsùlùmí mùsùlùmí náà nìyẹn mùsùlùmí ni ẹbọ̀rọ̀ bíbí tẹ́lù lọ́rùn lásán ni mùsùlùmí kan kọ̀rọ̀ tẹ́lù lọ́rùn ni lẹ́yìn tí ó jáde tó kù bí oṣù méjì tí ó jáde náà àwa ń bọ̀ ìntàfi wá rí ọ̀ràn lọ́rùn àwa tá a wà lẹ́yìn tó o bá rí àdífì kan tó fẹsẹ̀ múlẹ̀ tí èsì ṣàlàyé fún ọ ìwọ gan mọ̀ pé òótọ́ náà bí sọ ilé torí pé ọlọ́run so tó fi rán nẹ́bí ó so máa fi tírọ̀ wa ó so máa dàmọ́ èèyàn mọ̀ mọ̀ wàlẹ́ òṣù máa dàmẹ́ wàláhì kí lè rí wa tàbí sọ bẹ́ anẹ́bì sallallahu alaihi wasallam ohun àtàn ìyàwó rẹ̀ wọn àjọ máa wẹ̀ pọ̀ èyàn mẹ́rin máa síbẹ̀ nù wa tàbí wọ́n rẹ̀ tí í ṣe olùsìlẹ̀ àwọn alákọ̀wé yẹn ìrìyàn bá débi ráràdá yẹn wàlẹ́ ráràdá yóò mọ̀ra rí wẹ̀yìn ìbílẹ̀ mọ̀ra rí wẹ̀yìn kí ló fà ẹ̀sìn sílẹ̀tọ̀ gbogbo ọ̀nà ní ọgbà súnmọ́ ìyàwó rẹ̀ sáàjì ọ̀dẹ́lé ọmọ gbowó ọ̀gbẹ̀yìn wọlé gbowó ọ̀gbẹ̀gbẹ̀ wọlé gbogbo ń tọ́bá rí ọdẹ́wò torí kíni torí pé àní ilé jọ fira wá lẹ́mọ̀ torí téèyàn bá rọlé yóò rọtọ̀ ẹ̀sìn radiyallahu ta'ala anhuma wardahuma Jabiru ni ah, hajarina masasalam afimaka alantootọ aba nabi lọ Madina kílànse nabtagi wajha Allah ojú rí ọlọ́la wájọ́ náà lọ́n fọwọ́jábà ajiru ajiru náà àlẹ́ yìí ọlọ́run wá ní gbogbo ẹ̀yìn tẹ́ fílẹ́fọ̀nà lẹ́yìn mo sì mú ládá tí ń bẹ́ ń bi pẹ́ fílẹ́fọ̀nà lẹ́ mo sì pa gbogbo ẹ̀sẹ̀ yẹn ṣùgbọ́n tó ń ti bẹ́ fàmínà mọ̀mọ́dọ̀ ààrẹ tó ti kúnnù wa lámìyà kùlmìn ajírí ṣe àní nínú ládá tó lọ́nà òfẹ́ fún wọn ọ̀fẹ́ ní bàbẹ́ báyìí láyé wọ́n ní sọ ọmọ nù wọn olùmọ̀ olùwọ̀n ni musabu nù rẹ̀ sẹ́ẹ̀ mani tí musabu bá kọjá ń bì kan láàárọ̀ tí èdàlẹ̀ wọn mọ̀ gbòòrò lọ́fínà mẹ́ ọmọ olówó ni tí wọ́n bá sì ní èèyàn wọ́sọ aṣọ tí wọ́n bá bọ́lọ́rùn musabu wọ́n wati tí imported ni wọ́n èrí ní gbogbo mẹ́ka owó owó ìsáwà bẹ́ẹ̀ náà ni ibi islam ìlọ́gba anábì ní máa lọ́bàá dínà lọ́mọ káwọn èèyàn kúra ńkọ́ wọn ńkọ́ wọn ó ní kútìlà mus'ab yawma uhud níjọ́ ta jagun uhudu ó ní apá mus'ab anábì àmàfẹ́ ma má àléyè ìlà numrọ̀ numrọ̀ aṣọ tí wọn kan tó tó tò sí ẹnì kọ́lọ̀tò a wá bú aṣọ ìlọ́rùn rẹ̀ tá a bá ti fà á sí orí rẹ̀ bàdà tìrìjìlá ẹsẹ̀ rẹ̀ méjèèjì ọyọ tá a bá fà á sálẹ̀ kò ní borí rẹ̀ anamisa musab hafsa wa sọ wípé fa sọ̀nsórí ẹ fi idikiru bí ìgbà tí ẹni ẹ lọ gé ewé ọ̀pọ̀tọ́ tàbí ẹ lọ géwé ẹ lọ géwé ìgbólé ẹ wá fi bo ẹsẹ̀ rẹ̀ bá a ṣe sin musabu musaabu wa lọ kọ̀ pọ̀n kankan lánú ẹ̀sìn musaabu wa lọ kọ̀ bá ní mà wípé tá a bá lo ogun a bá kó ẹrú kó nkankan a máa pin lọ́mí akùnrin májìlì ṣe àn kọ jẹ́ nkankan nínú ládàá yẹn kí wá lọ sọ musaabu dẹ́ tí wọn ò fi rí aṣọ tí wọn è sin ẹ̀sìn ọlọ́run ọba ni ó mà ní wọ́n ń ṣe lónìí ìgbolo tí ì ṣe dé ó lágbà tó ń ti ń ṣe súnà wọn ò ti fóònù owó skúmà láwọn tó ti ṣe súnà ó lo òtí lọ́rẹ̀ mọ́ ládùúgbò láwọn tó ti ṣe súnà ó ní ẹtì fúnlẹ̀ mọ́ níbi iṣẹ́ tí wọ́n bá lé ẹnìkan jẹ ìyà fún ẹ̀sìn ọlọ́run subhanahu wa ta'ala èmi àti yín wàláhì fàájì là ayman wọ́n mú obìnrin ara Madina ni imam wa Maka ṣùgbọ́n kí ni tó ń gbà jihadi ti ẹ̀tọ́ gbà ló wípé báwọn ọkùnrin bá ń ṣe jihadi kémi obìnrin náà kí n gbé hakilu dáwà yóò bà mọ́ bí ẹ̀ntọ́ ọwọ́ àtajà náà ni yóò wá mú àwọn ìyàwó àwọn Quraysh imú wọn ní òǹbàrà yá àmú wọn wọlé yóò bà mọ́ sọ̀rọ̀ ẹ̀sìn fún wọn bá ń gbà sílámù lọ kúrúkú ah! làṣírí bá àbí àpá ni wọ́n ní ẹ̀mẹ́jẹ̀ àpá kí ni ká ṣe o wọ́n ní ẹ̀jẹ̀ á dì lọ́wọ́ sẹ́yìn káwá gbèjù orí ẹ̀sìn àbúrò ràkúnmí bá ṣe gbèdé mẹ́dínà nù ká tó lọ fi àwọn èèyàn rẹ̀ báyìí àní túlẹ̀ ní ẹ bá dè a bá wọkọ̀ láti Mẹ́kà lọ Mẹ̀dínà amadúró ń tá lò wọ́n tó wá gbé ẹ̀ sínú oòrùn tí wọ́n bá ti ara ní ògbẹ́ngbẹ́ ibi ń pa kí ni tó ń wá ṣe fáwọn èèyàn yìí ju pé òun ṣe dáwà lọ fáwọn èèyàn tí wọ́n fi ń gbà sílámù lèbi bá dé orí wọn lọ méje ń kú báyìí rẹmi ló ń gbẹ rẹmi ló ń gbẹ wàlọ́hì wàlọ́hì bọ́kẹ́ẹ̀tì kan bá ń sọ kalẹ̀ bọ̀ láti sánmà wọ́n sì dì mọ́lẹ̀ bẹ́ẹ̀ náà ó wá òkè báyìí wọ́n wá da omi sí wọ́n wá sí ó sì mú mi mú mi mú mi ń bọ̀ yó gbogbo ara rẹ̀ náà ó ti kún fómi náà kí ní bá tají lẹ́bàá ní níbo ló ti rómi ẹ̀dù wọ́n ni ẹjẹ́ akọ́kọ́ lọ wo mi tá ń gbé lọ náà wọ́n lọ wo mi wọ́n bó mi ń bẹ̀ wọ́n ni ó kò ń bẹ lára rẹ̀ àwọn ló dílé dérẹ̀ padà tó bá bomi tán ẹsà lọ wo mi wọ́n wo ah, láti sánmà ní àti fóònù lómi gbogbo wọn pátá bá ní ẹ̀yìn ń bo sánmà mírèkù lálẹ́ lè àfojú rí báyìí aṣáájú aláì àtòbí àtọkùnrin tóbi ń bá dénjọ́ gbọ́dọ̀ àdìkì àmọ́ gbogbo ládàtàwọn ẹni nínú ẹ̀sìn ọlọ́run lónìí onú òtún ní déédéé rú ẹ dáwọ̀ àdá àlẹ́nu ní àtẹ̀yìn náà ṣé ẹ rí nta aṣọ dáwọ̀ ń dà jíáàdì wo lèmi àti yíjọ ń ṣe tá a bá tilẹ̀ tó ṣe báyìí wàláyà á sì hàn mùsùlùmí bá débi pé kí n máa sọ pé mùsùlùmí ni mí ojú ọmọ àti mi gan bẹ̀lẹ̀ pé kí n wá máa pè yàn bẹ́ẹ̀ àmọ́ ibi ọtí ìṣẹ̀lẹ̀ yìí o wàhálà filẹ́fọ́nù alẹ́ torí ẹ̀sìn ọlọ́run òun ló gbé marhala ẹlẹ́ẹ̀kejì lọ ẹlẹ́ẹ̀kẹta òun wà ní alijihadu alimadani òun wá pín mẹ́ta kí ni àkọ́kọ́ ilmarhatul ula marhala tí jihad wà ní maka ló wá padà sí aljihad bil qur'an wa bil hujja al qati'a ima fi qur'an pé àwọn ẹsẹ̀ sí Ọlọ́run Ọba ima fi ẹ̀rí tó dájú múlẹ̀ bele se rire bele se rire àwọn kunu ẹsẹ̀ Ọlọ́run Ọba ní kọ̀ọ̀kan nígbà ya aljihad bil qital ẹ mọ́ yọ̀ǹda fún ìrìn ṣùgbọ́n kéèsì dandan kí lè rí wa جاء من حديث الذي أخرجه من حاكم في المسار من حديث ابن عباس رضي الله تعالى عن رضاهما قبل ابن عباس ني لما خرج النبي صلى الله عليه وسلم من مكة نبقى النبي جاد مكة ها أبكر ني ها أخرجوا نبيهم ليهلكن ها بموسي وسكن لي ẹ sì mú ànàbí yẹn lélé ìparun ti dé báyìí wọn ò lẹ́ni ọlọ́run bì kan rí àfi kíkì ọlọ́run ọba ogun mẹ́ jẹ́mọ́ ìyẹn máa wò ẹbí ẹ wò sẹ́ ẹ wọ́n lálọ́ọ̀dù ọ̀hún tó torí pé nìkan ń sẹ̀sìn ọlọ́run tí èsì sálásẹ̀ jù tí èsì sálásẹ̀ ètò ó sì fún wè ilé ń da tá n padà gbàbẹ. wọn lẹni Ọlọ́run kò lé ọmọ mú gbó lọgbà padà ni wọn fìtínà wọn. ilé ọ̀dà orúkọ yìí. mi ò ṣe é lé mọ́ yìí. wọn ò tó bẹ́ẹ̀ wọ̀ sọ̀rọ̀. bí ẹ ń di sí ọbẹ̀ lọ tí wọn ò dúró díẹ̀ yóò gbé lórí iná. ẹ wọlé iṣẹ́ tí wọ́n bá ti lé ẹni Ọlọ́run wọ́n sọ́ọ̀tì kẹ́yìn bẹ́ẹ̀ ni. ṣùgbọ́n ta lẹni Ọlọ́run sẹ́mi àti yìí ní tòótọ́ jẹ́mọ́ kí ló dé táwọn ọ̀jẹ̀ ni ọlọ́run tòótọ́ báwọn èèyàn bá fẹ́ dàlúrú ó lóko tí wọ́n fi ń dàlúrú ìjọba ní ó kọ tí wọ́n fi ń dàlúrú lọ́nà wo chief ọ̀nà ilẹ̀ tẹ́ ìrà eré àyẹn àrògbọ́dà ẹ̀bà ní plan gbogbo dẹ́yìn náà kó wa ìpọ̀ tábìlẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ fẹ́ǹsì ẹ̀ náà a tún ní fẹ́ǹsì permit ilẹ̀ ìṣẹ́ àná million torí ìjọba ọmọ àdà but ìjọba ọ̀rọ̀rùn bá ń kápẹ́ gbà kan ní ìjọba dáàbọ̀ tí ìjọba lè ní ìsìn tí ẹ bá ní 250,000 àmọ́ bá sí bá ń gbẹ̀gbẹ̀ yìí fẹ́ǹsì àárí sísá but tẹ́wọ̀n lẹ́lẹ́fẹ́ bẹ̀rẹ̀ plan náà ẹ̀yẹ ká bá yí wá nọ́mbà kan náà ìyẹn náà ẹ̀kọ́ iná 200,000 fọ̀tẹ́ mọ́ wọ̀rí ní ìpá nǹkan sẹ́méjèèjì lọ ní torí ìjọba lé ìjọba lé o ẹ̀sàbò 80,000 wà fún yẹn 250 plus 80,000 gan ó jẹ́ 330 ọ̀dẹ̀ àtàwárí yẹn láyé wí àárọ̀ Tuesday iṣẹ́ yìí á sí wọ́n wá kówó lé ọlọ́ iṣẹ́ wá ń ṣe ẹ́dàkùntà ń gbowó èèyàn ta ní ọ́ nídìí owó ta wá ní jẹ́jọba yàrá mìíràn ẹ̀bọ́sìn ẹ̀bọ́sìn kí ló tẹ́ fi lè máa fọ abọ́ lẹ́nu ọ̀nà bí ẹ̀yìn ẹ̀wọ̀ ìsinmi ìjọba ní sọ̀rọ̀ yẹn síjọba ọ̀sọ́ fún yín pé ẹ̀ parálù tẹ́ bá sí báyìí ìrẹ́ o ẹ wo bí tẹ́ gbé agbádọ́ ọbẹ̀ sí nẹ́ẹ̀tì dàdé ìsìn sẹ́ẹ̀kọ́fà rẹ̀ kí ìjọba sọ pé kẹ́ máa ṣe kí nìjọba wí. èsì ní balẹ̀ tí a gbọ́ apẹ̀bẹ̀. ẹ ẹ wá sí mi jẹjẹ ẹyìn sílífà ọba bá bá ń kàmùlà fún ọba bá ọkọ mi jẹ́ ẹ́ dẹ̀ yìí. àbíyẹ́ kù. ọ̀rọ̀ àmùlà ká ń sọ bọ̀ tó lè gbé wá náà pẹ́ wọ́n gbá múlà dì. òòrùn ti pa ó ti rì. ó fún bí ọ̀tà tútù ní pé bọ́t sọ ìgbòtá gbogbo ìjáde kò níjọba lọ́wọ́ kò níjọba wo sọ pé wọ́n bá fi gbẹ̀gì díẹ̀ sí ta ló sì ní yóò mọ̀ àṣẹ̀yìnwó àṣẹ̀yìnbọ̀ ọkọ̀ rí ọ̀nà tá ń jẹun ìyẹn ló bí ọ̀rọ̀ táwọn bàbá wa sọ pé ẹmọ́ tàn wà máa bí wọ́n bá mú nǹkan bí òun lò lè wípé ìmọ̀ ìrìn fóònù pé òun lè ló gbé ohun táwa ló lè ìyẹn ló lè gbólóhùn kan ní ta fi ń gbára wa dénú olóòlè sẹ́gbọ́ àwambọ̀ àríwà láì àkọ́kọ́ mọ́rẹ̀ aláà rẹ̀ jihad náà bẹ̀rẹ̀ bìtì mẹ́kà ẹlẹ́ẹ̀kejì o ní aljihad bilkital ẹlẹ́ fèsì kèfèrí lókùnà tó bá ti fèsì yìí ṣùgbọ́n idinan mọ́ yọ̀ǹda kẹ́ ẹ gbọ́wọ́ padà torí yọ̀ǹda tẹ́lẹ̀ kẹ́ ẹ gbọ́wọ́ gan rárá ṣùgbọ́n kèèsì dandan wọ́n lè fọ ilé tí kẹ́ ẹ túnmọ̀ ọ̀gbọ́n ẹ̀sì lè rítàlétì tó bá wùn ọwọ́ àbáhùn ẹlẹ́ẹ̀kẹta tọ́wà padà wá ó ní aljihadu bil kitali wujuban ayà wá sọ̀kalẹ̀ níta kọ̀kọ́ náà udhina lilladhina yuqataluna bi annahum dhulimu udhina lilladhina yuqataluna bi annahum dhulimu wa inna Allaha nasirun laqadir nígbàtí àtiwárí mọ̀rọ̀ọ́hìlù ti jihadu a mọ̀ padà bẹ́ẹ̀ kọ̀ọ̀kan o a bá kó sínú ewu ńlá kí lewu náà ó ní taqsimul jihad ilal asghar wal akbar ká pé jihadi méjì ká ní jihadi keke àti jihadi ńlá wọ́n léwu lẹ́ ń pè ní jihadi kéke wọ́n ní ní kéèyàn ò fèsì ọ̀tá ewu à ń jihadi ńlá kéèyàn ò fèsì ẹ̀mí ẹ̀ àti ṣàìtọ́nù sí ẹwà lẹ́rìí lórí ẹ̀ wọ́n náà lẹ́rìí lórí ẹ̀ nígbẹ̀rí wà wọ́n ní jẹ́ àmì hadithi ìdájọ́ àkọ́jà alìmọ́mù الخطيب البغدادي من حديث ثاني وني من حديث جابر كني تنسو هنا النبي صلى الله عليه وسلم ني oni rọ́jọ́ sàrásàrá mi gọ́zọ́ ànábì tó kókẹ́ dé nínú ẹgbà wá mi ogun tábù kìíní bó ṣe dé ànábì ni kọ̀dímtùm khayra maqdamin ẹ̀dẹ́rẹ́ wà kọ̀dímtùm minal jihadil asghari ẹ̀dẹ́ láti bi jihadi kékeré wàmàdà fàáltùm bil jihadi akbar kí ni tẹ́ ṣe báyìí pẹ̀lú jihadi ńlá ha kèfèrí àwọn musulmi ara wọn gbà báyìí qalu ya rasulallah wàmàl jihadi akbar ànábì èwo tún ni jihadi ńlá o fúlàní bí bandalo pé al jihadi akbar mujahadatul abudi hawa bó o lẹ́rú kọ̀ọ̀kan ó ṣe borí ẹ̀mí rẹ̀ jẹ́mẹ́ ẹ̀ kò ń bí àdífì yóò àdífì ọ̀fẹsẹ̀ torí kíni torí ọ̀gbẹ́ni kan bẹnu sanadu rẹ̀ wọ́n ń pè ní khalaf ibn muhammad ibn ismail al-khayyam kí lápòkò ẹ̀ khalaf ibn muhammad ibn ismail al-khayyam kìí sẹ̀ gaari òpùra yóò wọ̀rọ̀ ni bákan náà àtúntún bẹ́ẹ̀ nìkan bẹ̀ tí ẹ̀ tún wá burú ju ti khalaf lọ wọ́n ní kí ló kọ́ tiẹ̀ òní ẹ̀ ń pè ní yahya ibn al-ala al-bajali hadithi nígbà táwọn àfáà jọlọjọbọ kèé tó ṣe mòdú kèé ṣe dọ̀yìfù mòdú ni wọ́n hàn ní ọ̀dà sáà wá gbọ́rọ̀ ìrí lẹ́nu ẹnìkan ní àwọn sálàfù tí wọ́n ti lọ wọ́n la gbọ́ rí lọ́dọ̀ ta ni wọ́n ní agbọ́ tí àgbà àfá kan sọ ó ní àfáwà Ibrahim ibn Abi Abula fíkọ̀ àfá dáadáa ni wọ́n sọ pé mọ́mọ́ sọ̀rọ̀ mọ́mọ́ sọ̀rọ̀ apá kan àfá ní ìfí ọ̀rọ̀ yẹn ti sọ̀dọ̀ àfá ìdá kọ́dìmù ahadu nà lọ́síwá táwọn kaba ti dogun dé yọ ọmọ pé marhaban bil mujahidin ẹ̀yin tẹ́ ẹ lọ́rọ̀ yìí jagun ẹ kú oríire o rọ̀jẹ́tù min al-jihad al-asghari ẹ̀rí láti bí ogun kékeré wa ma dafa'altum bil jihad al-akbar kí ni tẹ́ ẹ ṣe pẹ̀lú jihad láwo mujahadatun abudi kọlba kọlbulu wàlùm bíi ẹgbà wá tiẹ̀ bó o ó sì jẹ gàbà lórí ẹ̀mí rẹ̀ apá kan àfáà ni kò fìtì sọ̀dọ̀ àfáà torí kìí ṣe tó lè sọ bẹ́ẹ̀ apá kan ní tí wọ́n bá ti ẹ̀ sọpọ̀ sọ bẹ́ẹ̀ ṣe bí kìí máa sún ẹ̀dá ni yóò ti wà sí ó lè ṣe mistake ó lè ṣe dáadáa àwa mọ̀ kí ni wàhálà tí hadith yẹn kó bá wa wàhálà ẹwà máa wẹ kájú o àwọn kan bá fọ́n jáde níbẹ̀ kí ni wọ́n ṣe wọ́n bá lọ fa tẹ̀sùbá wọn lọ mú tẹ̀sùbá wọ́n ní kí lẹ fẹ́ fi tẹ̀sùbá ṣe wọ́n ní kí n wàhálà láti máa dojú tí wọ́n tún á pè ní jihadi kéńkélé wọ́n bá nàbí lọ sọ bẹ́ẹ̀ ẹ̀mí mi gan tí wọ́n gbèlè ojú ogun sí mo tí ì túnṣe mọ̀ wá lúwa o mọ̀ mí ẹni ẹ̀yìn bẹ́ẹ̀ ń sáré ẹ̀ ṣe té ẹ̀lẹ́à súnsúnmọ́ ọ̀gán ni ọba tí mo ń ṣe ìjẹ́ dẹ̀yìn oṣù méje ó sì ní gbọ́dọ̀ ní sánmà wọ́n ní kí fẹ́ ṣe ó ló fẹ́ fọ ẹ̀mí ìhun náà nígbà bá jẹ̀mí lókun tán tí mo borí èṣù wọ́n fèé sí ọ̀tá ẹ̀sìn ọlọ́ọ̀ ní dèrèdè ìkan bá kẹrù wọ́n ní kí ẹni olóòrùn dẹrù kùrúùjì ìjáde ní magbá ní máa wòkú ọkọ̀ ní wọ́n kún omi wọ́n bà wọ́n ní kí ló kí mọ́ kí káàkiri tó ń kálukú fi rẹ̀ sí ẹni tí ò gbọdọ̀ gbìjẹ̀ ẹ̀sìn ọlọ́run nítorí wípé mo kù bí kan ẹlòmíì pé jihadi kọ jihadi ni ṣé mo tí ìfò lè lẹ àwọn jihadi kọ jihadi ni èmi tí mò ń ṣe zìnà jihadi kọ jihadi ni èmi tí mò ń ta tẹ́tẹ́ jihadi kọ jihadi ni èmi olófòfó ẹ dákun kí lèèyàn fẹ́ bọ́ ń lú ẹ̀nú àrà ẹ̀sẹ̀ tí ó fi aṣọ pẹ́gbà tó ń bá bọ́ mẹ́tàn o nílò tó kù wọ́n wá sàwádà àwọn ìwé ẹ̀sìn pẹ̀lú àdífi ìbúì lọ́ba di tẹ́sù fi mú àwọn èèyàn ó fi mú wọn pamọ́ àtúnbọ̀ hadithu ìbákaná kí ni àfáwà Ibn Taymiyyah sọ lórí ẹ rahimallahu ta'ala wọ́n ní jàmáà mùsùlùmí ẹlọ́rẹ̀ kíyèsí àdífi kan tí a ń sọ nípa mujahadatul abdi hawa annabi òwí o annabi sallallahu alaihi wasallam òwí o gẹ́gẹ́ bí àdífì tí a máa sọ wípé tawassalu bi jahi iyì mi pọ̀ pọ̀lọ̀dọ̀ ọlọ́run ẹ máa fi iyì mi wá nǹkan fàyínà jahi dàlọ́ àríyìn ẹ lè fọlá mi gba nǹkan tìlọ́wọ́ ọlọ́run kìí ṣe dọ̀ ìfìlò náà mọ̀ọ́dú ni wọ́n àwọn ni wọ́n sì kí ni ohun wàláì wọ́n àwọn ni jama'a ìwà pé jihadi sí kẹ́ǹkẹ́lé àti ní ńlá ètè kan ni tí a fi fẹ́ tẹ̀rí mùsùlùmí bá ẹlòmíì olè bọ́m̀bì olè bọ́m̀bì ìsìnà bọ́m̀bì tẹ́tẹ́ ṣùgbọ́n ó kù bí wípé ìmọ̀ fi bí pàyàwó ẹ̀ sí ẹ̀mọ́ bí mo kù sí inú ọmọ fi bèbí pẹ̀lẹ́ àgbẹ̀ ilẹ̀ ìborí ẹ̀mí jama'a kọ́sọ̀rọ̀ pé wọ́n pèrò ájá mú mọ́rẹ́hálà mẹ́lò ní jihadi olọ́gbà kọjá lẹ́gbà táwọn ìlú ti wà Mákà tí ní Mẹ́dínà dá mẹ́lò mẹ́ta kí lákọ̀ọ́kọ́ aláwìyé aláwìyé ẹ̀ kí ni jihadu alimaki kí ló gbé lọ́wọ́ jihadi Mákà kí ló gbé lọ́wọ́ ẹ́ síbẹ̀ ni naam wọ́n ní jihadi mẹ́ka ọ̀dá lórí pé kí àwọn kọ́kọ́ sí jihadi lórí ara rẹ̀ fẹ́ naam ó ní jihadi ìsàlàyé ẹ̀sìn ọlọ́run fáwọn èèyàn kẹ́rì ẹ̀ wá èwo ló sì kejì ayé ìsìnmáyé ẹ́ àjíjájà lè fi jírí kí ni tó ń gbé lọ́wọ́ mọ̀sílùú ó gbé ìfaradà wàhálà tó bá kojú èyàn nípa pé ń gbẹ́sìn rẹ̀ sá lọ naam naam jihad ẹlẹ́kẹta almadani kí ni ẹlẹ́kẹta bẹ́ẹ̀ ló pín sí àkọ́kọ́ tàbí ọ̀sọ̀ mẹ́tẹ̀ẹ̀ta pápápá barakallahu fik الجهاد بالقتال qitali idnan la wujuban kí o túnmọ̀ yìí barakallahu fi ẹ bá gbọ́ lójú gbà padà ó sì lè fi ilẹ̀ tàbí ọ̀họ́ barakallahu fi aljihadu wujuban naam la ilaha illallah la ilaha illallah tààtún lé o sáà lè pín jihadi méjì kéèké àti nílá sáà sì rán tó pín bẹ́ ẹ̀kàn sọ ẹ̀dìdẹ̀ kó yóò lè kárí ìbìrọ̀ ìsọ̀rọ̀ àdísì sáà lè pín jihadi méjì kápẹ̀ kan kéèké kápẹ̀ kan ńlá sáà sì rán tó pín bẹ́ẹ̀rì ẹ́ àlè pín méjì sáàsì náà tó pín méjì a rí wọn ṣé wọ́n má dísìwà lórí ẹ̀ bàbá ẹ̀ bá ní sọ ẹ̀ má dísìwà lórí ẹ̀ ẹ bá ní sọ àdíìtì bàbá tí wọ́n kọ kúrò kọ̀rẹ̀ síbi aṣọ yìí wọn sáàdíìtì wà lórí ẹ̀ ẹ̀yí gángan tẹ́ aṣọ wáìtì tẹ́ ẹ tó wẹ̀yìn ẹ ẹ ẹsẹ̀ lórí Abu Khalid sí ọmọ ìdí wà lórí ẹ̀ bóòrí ẹ̀ tó fẹ́ kalẹ̀ ẹ̀ sọ Yorùbá wọ́n lẹ́nà bí ìrìnà tó fún tábúkì ní wọ́n pẹ́ ẹkù dégbẹ́ ẹkù dídé o kọ̀dím tó ń kọ́ mílẹ̀ jihadil asghari ilal jihadil akbar قالوا يا رسول الله ومن جهاد الأكبر قال مجرة العبد هواء أي من سيوبا بابي ogun bárakàlàbí ta ní wọ́n fi àdífì yẹn ti sì tọ́pàá wánú tí àrẹ̀ náà wà fàtí gbádìí sí wá alùkọ́tí bárakàlàbí kùn al-Khatib al-Baghdadi tọ́yì ìjẹ́ ń rí ọ̀rọ̀ ifi tìsọ̀dún ẹ̀ nìkan nínú àwọn salaf kí ló kọ́ ń tọ̀ àfá Ibrahim ibnu kini ibnu àbí abúlá ibnu àbí kini o abúlá tọ́yì mélòó láwọn àfá àpín sí lórí bí ẹ méjì kí lápá kan sọ wọ́n ní rọ́ ni kí lápá kejì wí wọ́n ní tó bá ti ẹ̀jọ́ òótọ́ kí lápá ìwà ìbúrẹ́bù náà o tọ́yìn bàbá tẹ́ẹ̀dé gíláàsì abu bó ṣe di báwọn èèyàn gbọ́rọ̀ àdísì pé asógún kékeré tiẹ̀ ní kéèyàn ó fèsì ọ̀tá rẹ̀ tí ọ̀fẹ́ jí ọmẹ́sì dọ́rùn asógún ńlá gan ni kó ń lọ kọ́kọ́ jẹ́ ìrẹ̀lú àti ṣe ìtọ́rùn kí làwọn apá kan ṣe nínú àwọn èèyàn ẹ gbọ́ bẹ́ẹ̀ mástà kí làwọn apá kan ṣe bàbá yìí hàn àtọ́ sọ wọ́n báyìí kí làwọn apá kan ṣe. kí làwọn lọ́wọ́ o alú bàárakàlá òfin ikọ̀ wọ́n sàrànjọ kárí olé ẹni rẹ̀ kí làwọn apá kan ní ìtúnṣe ẹ́ ìjáde kí ní ẹsẹ̀ gbìyà jẹ̀máà sí èrí pé ń tàn sọ yìí àti mọ́bí ìjẹ́ ti ṣe wúmọ̀ báyìí kí ìdẹ́bí kò sọ fún mi àti ẹ ayé ayé àwọn àgbà wọn lọ jà lónìí akọ̀pọ̀ ọ̀nù ọlọ́ọ̀ni àwọn akọ̀pọ̀ bò láti ẹni wájú ọlọ́ọ̀ni kòsókun kọ́wọ́ kòsókun àdá ìjẹ́ mi ara yín lọ́gọ̀ àti èsù náà ni wàhálà ta kú sílẹ̀ sí lókun ńlá òun láti jọ rí yìí o bí ìdè láì tààlà orí bí náà láti máa ti lọ wẹ́rẹ́wẹ́rẹ́ níjọ́ mẹ́jọ nǹkan ìfọ̀tàkìyà káàdá sallallahu